وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها المؤمنون إن موضوع خطبتنا اليوم عقوبة من خالف أمر أمر النبي صلى الله عليه وسلم أيها المؤمنون إن مخالفة أمر النبي صلى الله عليه وسلم أمر عظيم وشأن شنيع وهو أمر يخالف ما بعث من أجله صلى الله عليه وسلم فقد بعثه الله إلى الناس كافة رحمة لهم ونورا مبينا لهدايتهم ومن أطاعه اهتدى ومن اتبعه فقد اتبع الله سبحانه وتعالى اتباعه أمر لازم وواجب على كل مسلم ومسلمة ومخالفته مصيبة عظيمة فقد قال ابن مسعود رضي الله عنه اتبعوا ولا تبتدعوا والاتباع هو ملازمة أمره صلى الله عليه وسلم والابتداع مخالفة أوامره قال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم ولا دين أيها الموحدون لمن لا, دين لمن لا يدين بدينه صلى الله عليه وسلم ويهتدي بهديه قال تعالى وإن تطيعوه تهتدوا ومن الأسف في هذا اليوم كثرة ظهور مخالفة النبي صلى الله عليه وسلم وذلك قد يكون بدعوة اتباع القرآن دون هديه صلى الله عليه وسلم وتارة بالشبهات وتارة أخرى بالهوى والجهل بما جاء به النبي صلى الله عليه وسلم ọpẹ́ni fún ọlọ́wọ́n ọba kọlọ́nkó gba ọpẹ́ni kọ̀ọ̀kan wa ajẹ́rìí pé ọlọ́wọ́n ọba àlékiọlá ọba Allahu subhanahu wa ta'ala òun nìkan ni ọba tó ní ẹ̀tọ́ sí ìjọsìn àti wípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni tó sì jẹ́ pé ìlànà rẹ̀ òun náà sì ní dára jùlọ nínú gbogbo ìlànà téèyàn máa ń tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam a máa jẹ́ ẹni ìmọ̀nà ẹnikẹ́ni tó bá sì yapa òjíṣẹ́ ọlọ́wọ́n ọba a máa jẹ́ ẹni tí ó sọnù tí a sì wọná ọlọ́wọ́n ọba àdékíọ́lá ayyuhal mu'minun ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀rí eléyìí tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní ẹ̀ní òun náà ni uqubatu man amúra nàbí sallallahu alayhi wa sallam kí ni ìyà tí ń bẹ fún ẹnikẹ́ni tí ó bá ń yapa nàbí muhammad sallallahu alayhi wa sallam wa inna mukhalafatahu sallallahu alayhi wa sallam amúrun azim ẹ̀rí máa yapa òjíṣẹ́ ọlọ́run ọba àlékiọ́lá ohun tó mà tóbi ni wàṣánu ṣẹ̀níì àwọn nǹkan eléyìí ìmàtakọ ànábì sallallahu alayhi wa sallam ó yapa ìdí tí ọlọ́run bá fi torí ẹ̀ gbé ànábì dìde faqad ba'athahu Allahu ila an-nasi kaffatan rahmatan lahum ọlọ́run ọba àlékiọ́lá ó gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde kó lè máa jẹ́ ìmọ̀nà àti ìkẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wa nuran mubina ọlọ́run bá ti gbé dìde kó lè máa jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo wa pátápátá bákan náà ọlọ́wọ́ bá alékiọ́lá ó di oyé wa pé man ata'ahu ihtada ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà ànábì muhammad sallallahu alayhi wa sallam irú ẹni bí a máa jẹ́ ẹni ìmọ̀nà ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé faqad taba'a allahu subhanahu wa ta'ala ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ti tẹ̀lé ọlọ́wọ́ bá alékiọ́lá wàtìbáhù láàzimun wàwájibun ala kulli mukallaf ẹ̀rí ìmá tẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa sallam ohun tó ṣe pàtàkì tó sì jẹ́ ọ̀rọ̀ yan ni fún gbogbo ẹni kí ẹni tí a bá la nǹkan bọ̀ lọ́rùn wa mukhalafatuhu sallallahu alayhi wa sallam musibatun azima ìmá yapa ànábì muhammad sallallahu alayhi wa sallam àdánwò tí ó tóbi ni o torí pé ọlọ́run ọba àlékiọlá ó ti di óyé wa pé ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ṣoríire ẹni tí ó bá sì yapa òjíṣẹ́ ọlọ́run ọba àti ọlọ́run ọba fún rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe ìdàkejì oríire kọ́lọ̀ kó jẹ́ aṣoríire fàkọ́dé kọ́lá bùnú Mas'ud radiyallahu anhu Abdullah bùnú Mas'ud ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ittabi'u wala tabtadi'u ó ní ẹ máa tẹ̀lé àwọn nǹkan tí ànábì mú wá sallallahu alayhi wa sallam wala tabtadi'u ẹ sì gbọ́dọ̀ dá nǹkan mi ilẹ̀ ẹ gbọ́dọ̀ mú wá àwọn nǹkan tó yapa ti ànábì muhammad sallallahu alayhi wa sallam faqad kufitum torí pé ohun tí ànábì mú wá ó ti tó yín ó sì rọ̀ yín lọ́rọ̀ kúrò níbi máa tẹ̀lé nǹkan tó yàtọ̀ sí ohun ànábì mú wa sallam walitiba'uhu wa mulazamatu òun náà ni pé ká máa dún nímọ́ àṣẹ rẹ̀ wàlìtìdá mọ̀kànláfàtì àwàmírè ẹ̀ẹ́rí tó ń jẹ́ àdáadáa lẹ́nu ẹ̀sìn òun náà ni àwọn nǹkan tó bá ti ya paun tí ànábì sọ̀rọ̀ àlùwọ̀sẹ́lá tí ó pàṣẹ rẹ̀ ọlọ́run bá sọ fún wa wípé ya ayyuha alladhina amanu ati'u Allaha wa ati'u rasula wala tubtilu a'malakum ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé títọ́ ọlọ́run ọba ẹ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹ sì máa tẹ̀lé ti òjíṣẹ́ sallallahu alayhi wa sallam kí ẹ sì má ba ṣe ọwọ́ ara yín jẹ́ léè tó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tí ò bá ti kí ń tẹ̀lé òfin ọlọ́wọ́n ọba àlékiọlá abẹ́nikẹ́ni tí ò bá ti kí ń tẹ̀lé òfin ànábì Muhammad sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ sì ba iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ kọ́lọ́ má jẹ́ kí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ ẹnikẹ́ni tí ò bá sin ọlọ́wọ́n ọba pẹ̀lú ojú ọ̀nà tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ wa tí ó mú wa fún wa wala yahtadi bihadihi ẹnikẹ́ni tí ò bá kí ń tẹ̀lé òjíṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ kò ní ẹ̀sìn ọlọ́ọ̀ba àlékè ọlá sọ pé wa in tuti'uhu tahtadu tí ẹ bá ń tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ẹ máa fi hadhihi al-ayyam ẹ̀rí nínú tí máa ń ba nínú jẹ́ òun náà ni ìyapa ànábì muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ti pọ̀ káàkiri ìgboro lẹ́ni wadhalika qad yakunu bi da'wati ittiba'i al-qur'an dúnà hadiyihi sallallahu alayhi wa sallam ní ìgbà míì ẹlòmíì a máa pe àpèmọ́ra tóun táwọn fẹ́ tẹ̀lé òun náà ni qur'an ṣàǹgílítì gbogbo ntànàbì bá mú wa àwọn ò tẹ̀lé wàtàrọ̀tàn bishubuhat ní ìgbà míì sì ní ìrújú ní máa ń bá àwọn ẹlòmíì tí wọ́n fi ní tẹ̀lé ànábì muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sì fọ́ ẹ máa yapẹ́ wàtàrọ̀tàn ukhra bilhawa walijahal ní ìgbà míì sì ní ohun tó máa ń bí káwọn èèyàn máa tẹ̀lé ànábì muhammad sallallahu alaihi ó máa ń jẹ́ látara ìfẹ́ ẹnu láwọn yóò ṣe tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam wàlìjáhàn àbígbà mi káwọn yóò tiẹ̀ jẹ́ aláìmọ̀kan bima jaha bihi nabi sallallahu alaihi wasallam min al-khayri wal barakat nínú tánà bí mú wá nínú àwọn nǹkan dáadáa nínú àwọn nǹkan àlùbáríkà àwọn nǹkan ìkẹ́ tánà bí mú wá ẹlòmíì ó lè jẹ́ aláìmọ̀kan sí àwọn ẹni wàlìjáhàn lè tàbí udhr amama Allah subhanahu wa ta'ala ẹ wá rí ẹ̀mí mọ̀ ni kò mà kí ń ṣe àwíjàre níwájú ọlọ́wọ́n ọba àlékiọ́lá li'anna Allaha subhana qad amara bi talabil ilm ọlọ́wọ́n ọba àlékiọ́lá torí kó ti pa wá láṣẹ pé kí a máa wá ìmọ̀ hatta qala nabi sallallahu alayhi wa sallam títí débi pé anabi muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ pé talabul ilm faridatun ala kulli muslim ó ní ìmọ̀ wá ìmọ̀ ọ̀ranyàn ni lórí gbogbo mùsùlùmí pátápátá gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ máa wá ìmọ̀ ní ìgbà tó náà bá ti ṣe káwá ìmọ̀ ní ọ̀rọ̀ yàn fún wa lórí títí débi kí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní ìgbà tí ó bá jí ní àárọ̀ lẹ́yìn àṣùbà nínú àwọn nǹkan tó kọ́ wa ó ní ká máa sọ pé Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa 'amalan mutaqabbalan òun náà ní pé ká máa sọ pé ìwọ ọlọ́wọ́n ọba àlékiọ́lá mo ń tọrọ lọ́dọ̀ rẹ ilman nafi'a ìmọ̀ tó ṣe àǹfààní wa rizqan àti árísìkì eléyìí tó mọ́ wà ámàlà mùtàkọ́bàlà àti iṣẹ́ olóore tí á jí ẹ̀tẹ́wọ́gbà ní iwájú ọlọ́wọ́n ọba àlékíọlá ohun tí ànábì sallallahu alayhi wa sallam ó ní ká máa tọrọ ní ìbẹ̀rẹ̀ ojoojúmọ́ wa amarahu Allahu subhanahu wa ta'ala bí talabi ziyadati minal ilm ọ̀nà ọba tó pa ànábì gan láṣẹ sallallahu alayhi wa pé kó máa tọrọ àlékún nínú ìmọ̀ wa qul rabbi zidni ilma ọ̀nà ọba ní èrè ànábì sallallahu alayhi wa sallam máa sọ pé rabbi zidni ilma máa sọ wípé ọlọ́run ọba mi ò wá lé mi kún nínú ìmọ̀ látara bẹ́ẹ̀ ìmọ̀ wá ìmọ̀ ọ̀ràn yẹn ni Taba ní ìmọ̀ á jẹ́ kó rọrùn fún wa láti máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlekè ọlá àti láti máa jìnnà sí ìmáa yapa rẹ̀ wa man yushaqiqi ar-rasul ẹ̀rẹ́ nìkẹ́ni wa man yushaqiqi Allaha wa rasula wa rasula ẹnikẹ́ni tó bá ń yapa ọlọ́wọ́n ọba tó sì ń yapa òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlekè ọlá min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ti dé wá bá tó ti gbọ́ nípa tọ́lọ́wọ́n ọba tó ti gbọ́ nípa tòjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlekè ọlá tírú ẹni bẹ́ẹ̀ wá ń yapa wàyà tẹ̀rẹ̀ ọ̀yọ̀rọ̀ sẹ̀bíìlì mùmìnì irú ẹni bẹ́ẹ̀ kò wá fi ti àwọn sọ̀hábà àwọn sálàfù sọ̀ọ̀lẹ́ àwọn ẹni ire tí wọ́n ti gbáwájú kò fi ti wọn ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọlọ́wọ́n bá lékè ọlá nínú wa líhì máa tẹ̀ wálà ọlọ́wọ́n bá la máa da dábùkátà rẹ̀ wà nùsùlíhì jahannama a sì jẹ́ kó wọ inú náà jahannama wàsá àtìmọ̀sí rọ ọlọ́wọ́n bá lékè ọlá ó ní à ṣíọ̀ irú ibùdé sí tírú ẹni ìfẹ́ dé sí látara kí ni jọ̀mọ́ látara kó yapọ̀ ọlọ́wọ́n ọba àdìkẹ́ ọlá ó yapọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kò sì tẹ̀lé ojú ọ̀nà àwọn mùmìnì yàmá ṣàròlì mùsùlùmí ẹ̀yin mùsùlùmí òdodo fàkọ̀dì wa'ada Allahu uqubatan shani'atan liman khalafa ar-rasul sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ti ṣe àdéhùn ya fún gbogbo ẹnikẹ́ni tó bá ń yapa nabi muhammad sallallahu alayhi wa sallam wa mukhalafatu rasul mukhalafatu allah ẹ̀rí ìmá yapa anabi muhammad sallallahu alayhi wa sallam ìmá yapa ọlọ́wọ́n ọba àlekè ọlá ni o la farqa bayna ma shara'ahu allah wa ma shara'ahu rasul sallallahu alayhi wa ẹ̀rí ìyapa ohun tí ọlọ́wọ́n ọba àlekè ọlá bá sọ àti ìyapa ohun tí anabi muhammad sallallahu alayhi wa sallam bá sọ kò sí ìyàtọ̀ nínú méjèèjì o torí kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé òtítù alukur'an wà mislahu ma'a ó ní ọlọ́wọ́ bá fún mi ní alukur'an àti ohun tó dà gẹ́gẹ́ bí alukur'an ìyẹn ni sunna anabi sallallahu alayhi wa sallam nǹkan méjì lọ́lọ́wọ́ bá fún ó fún ní alukur'an tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tààrà direct speech ọlọ́wọ́ bá òun ní alukur'an àti ìṣesí tí ọlọ́run bá fi mọ ànábì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní wa ma yantiqu anil hawa ọlọ́run lànàbì sallallahu alayhi wa sallam kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu in huwa illa wahyun yuha gbogbo tó bá wí fún yín ọlọ́run bá ló ní kó wí bẹ́ẹ̀ nígbà tó bá ti jẹ́ pọ́lọ́run ló ní kó wí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ìtẹ̀lé ohun tó wí yẹn ìtẹ̀lé ohun tí ọlọ́run bá tí ó wí ni o qala Allahu ta'ala man ata'a ar-rasula faqad ata'a ọlọ́ọ̀ba náà sọ fún rẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé òjíṣẹ́ ó ti tẹ̀lé ọlọ́wọ́n ọba àlekè ọlá وفيما يلي يا جماعة الخير ذكر بعض ما ورد عن الله سبحانه وتعالى عن النبي صلى الله عليه وسلم في عقوبة من خالف الرسول صلى الله عليه وسلم ẹ̀rí eléyìí díẹ̀ ní àwọn ṣókí tí a fẹ́ kà sí wa létí òun náà ní àwọn nǹkan tí Ọlọ́run bá sọ láti inú tírà rẹ̀ àbí eléyìí tí ó gba orí ahọ́n anabi muhammad sallallahu alayhi wa sallam sọ nínú súnà rẹ̀ léyìí tó fi ń sọ fún wa kí ni aburú àti ìyà tí ń bẹ fún gbogbo ẹni tí bá ń yapa òjíṣẹ́ ọlọ́run ọba àlekèọlá àkọ́kọ́ mbẹ aliwokọ filifitan òun náà ni ìkó sínú fitina ìkó sínú àdánwò gẹ́gẹ́ bí eléyìí tí gbogbo wa náà sí à wa rí lẹ́nu àti rí àdánwò fitina tulman àdánwò owó owó lórúkọ ṣùgbọ́n kò láǹfààní owó lórúkọ kò níyì owó lórúkọ kò sí àlùbáríkà ńbẹ àwọn èèyàn lẹ́ni wọ́n para wọn látara owó débi pé kẹ́lòmíì máa ní owó ó tún wá sọ fún fifty fitinatul man owó tó yẹ kó jẹ́ àǹfààní fún wa ká máa fi ṣe taqarrubi ila Allah ká máa fi súnmọ́ ọlọ́wọ́n ọba àlékiọ́lá torí ń pọ́nà ọba àlékiọ́lá ó ní wà bẹ̀tẹ́rì fíìmà àtàkà lọ́hùn dáràn àkírọ̀ ọlọ́run ní gbogbo ntọ́nà ọba fún ilé ayé máa fi wá ilé ìtọ̀run ni wàhálà tá a sàn lọ sí ìbàkàmìnà dúnìyà má sì gbàgbé ìpín rẹ̀ ilé ayé so owó ntọ́nà ọba fẹ́ ká fi ṣe ká fi gbádùn ti ilé ayé ń bí ká sì tún fi wá ojú rí ọlọ́run ọba ní ọ̀run ṣùgbọ́n lẹ́ni gbogbo ẹni tó lówó mélòó nu wọn ló ń fi owó ìṣeun tí ọlọ́run ọba àdékè ọlá fẹ́ látara bẹ́ẹ̀ owó ti di fítínà fún wọn fitina tó sólùtọ́ ẹ̀rí ipò agbára òun náà ti di fitina lé àwọn èèyàn lórí ipò agbára tó yẹ ká fi súnmọ́ náà wọn bá àlékè ọlá tó yẹ ká fi túnlé ayé ṣe ó ti di ohun fi ń gbára wa lójú jọ̀mọ́ ó ti di ohun fi ń gbára wa lójú ẹni tó bá wà ní òkè tó bá ti ní agbára gbogbo ẹni tó wà ń sàlẹ̀ gbogbo wọn ni wọ́n dáràn báwọn èèyàn bá ṣe wá jura wọn lọ ní agbára bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń lu ọlá wọn wá lu ọlá yìí láti darí àwọn èèyàn síbi tọ́lọ́wọ́n ọba wọn lu ọlá yìí láti tún orílẹ̀ ayé ṣe wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run ọba sì ní ẹ gbọ́dọ̀ bà orílẹ̀ ayé jẹ lẹ́yìn ìgbà tí ọlọ́run tó ti túnlé ayé ṣe ẹ̀gbọ́dọ̀ bà jẹ́. fitinatu adid ẹ̀rí láyé tá a wà lẹ́nìí ń èèyàn látàrí ẹ̀sìn wọn yusbihu rọ́jùlù mu'minan wayumsi káfírọ̀ ẹ̀rí ẹlòmíì nígbà tó bá jí láàárọ̀ ajílẹ̀ tó jẹ́ mùmíní nígbà tó bá máa dìrọ̀ lé ó ti di kèfèrí wayumsi rọ́jùlù mu'minan nígbà míì ẹlòmíì nírọ̀lẹ́ á jẹ́ mùmín tó gbọ́ náà bá gbọ́ wayusbihu káfírọ̀ nígbà lẹ́ sì máa mọ́ ó ti di kèfèrí fìtínà ń bá àwọn èèyàn látara ẹ̀sìn wọn mélòó mélòó àwọn mùsùlùmí tí wọ́n ti pa ẹ̀sìn dà tí wọ́n fi àlùjọ náà lẹ̀ tí wọ́n sì gba iná mú kọ́nà má ṣe wá lọ́mọ náà mélòó mélòó àdádálẹ̀ nínú ẹ̀sìn fìtínà ló jẹ́ fẹ́ sìn ìdá ó ń ṣe àtìlùbídì á ó mẹ́ta ti sọnà tí bídì á bá ti gbilẹ̀ sọnà á máa kú ni kọ́nà má jẹ́ kí sọnà kú ní àwùjọ ẹnìkọ̀ọ̀kan wa àti nínú ilé wa nípa àdánwò yìí ọlọ́ọ̀ba àlekè ọlá ó ní fàlìyàḥzari lẹ́dínà yukhalifuna an amri an tusibahum fitna ọ̀nà ọba ní kí wọ́n lọ ṣọ́ra gbogbo àwọn tí wọ́n máa ń ya pàṣẹ ànábì muhammad sallallahu alayhi wa sallam kí fìtínà máa lọ bá wọn fìtínà lè bá wọn látara ẹ̀sìn wọn fìtínà lè bá wọn látara owó wọn fìtínà lè bá wọn látara ìmọ̀ tí wọ́n ní kọ́lọ̀ kó má ṣe ìlà tó bá ń ya òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam òun náà ni ìyẹ́ ẹlẹ́tẹ̀ eléro gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ pé an tusibahum fitna aw yusibahum azabun alim kọ́ ṣọ́ra gbogbo àwọn tí wọ́n ń yapa òjíṣẹ́ ọlọ́run ọba àlékiọlá kí àdánwò má bàa bá wọn nínú ẹ̀sìn wọn lórí owó wọn lórí ìmọ̀ wọn ní orí agbára tọ́lọ́ ọba àlékiọlá fún wọn kí fìtínà má bàa bá wọn àbí kí ìyà ẹlẹ́tẹ̀ eléro má bàa bá wọn nínú tí máa ń ṣẹlẹ̀ sí gbogbo ẹnikẹ́ni tó bá ń yapa òjíṣẹ́ ọlọ́run ọba nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú tó lè ṣẹlẹ̀ sí ẹni tó bá ń yapọ̀ ọlọ́wọ́n ọba tó ń yapọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba aliwokọ́ òfin dọ̀láàlì ìmá sínú ọ̀nà gbogbo ẹnikẹ́ni tó bá ń yapọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlékeọ́lá bẹ́ẹ̀ ọba ti wá ń yapọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n sí bẹ́ẹ̀ náà ni àánú ẹ̀ á ṣe máa pọ̀ sí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la ó ní láyà kó bá dọ̀là ilé ó ní ẹ̀rí ọba kò ní kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ bíntìzá ihi ní kó ibad pẹ̀lú pé kókọ̀ kó kó ní ọkọ̀ àwọn èèyàn wàhálà kì í ń zá ìlú ṣùgbọ́n náà wọn bá lékè ọlá a máa kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ bí kọ́bù dẹ̀lẹ̀ ìlànà pẹ̀lú pé kí ọlọ́ọ̀bá máa mú àwọn àfẹ́ ní ire kúrò lórí ilẹ̀ nígbà tó bá yá kò ní sí àáfà lórí ilẹ̀ mọ́ àwọn àáfà yìí ní aburú lápù wàtàkọ̀dà náà sọ̀rọ̀ ọ̀sán juhala àwọn èèyàn wa máa mú ní àáfà ẹ̀sìn àwọn aláìmọ̀kan wàtú ìlú wà áptàù àwọn èèyàn wa máa bí wọ́n ní béèrè tó ní ṣe pẹ̀lú ayé wọn àti ọ̀run wọn àwọn ẹni yìí ò sì wá nílé sọ pé ní aláìmọ̀kan làwọn áptàù wọn wá máa dájọ́ fáwọn èèyàn nípa ẹ̀sìn wa gọ́lù wà gọ́lù irú àwọn ẹni báyìí ti ti sọnù wọ́n á tún wá máa sọ àwọn èèyàn nù kọ́lọ́ má jẹ́ ká sọnù kọ́lọ́ kí wọ́n sọ wá nù kọ́lọ́ má sì jẹ́ káwa náà sọ àwọn èèyàn nù. ohun tá a máa padà ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ti dé nìyẹn àwọn èèyàn máa sọnù ọlọ́ọ̀bá ó ní lè إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم pé باتي الله tí ọlọ́wọ́n ọba àtòjíṣẹ́ tí لوري bá ti pinnu lórí ọ̀rọ̀ pé báyìí la ṣe fẹ́ kó rí ẹ ní rí onígbàgbọ́ òdodo ọkùnrin ni àti obìnrin ni kó wá sọ wípé òun tún ní ọ̀nà míì tóun fẹ́ gbà ṣe nǹkan nígbà tí ọlọ́wọ́n ọba àtòjíṣẹ́ ti pinnu tí wọ́n ti pàṣẹ lórí pé báyìí la ṣe gbọ́dọ̀ ṣe ọlọ́wọ́ ni wàmọ̀ yáa fi láhàwárọ̀ túùlà ọlọ́wọ́ ni ẹ̀rí ẹnikẹ́ni tó bá wá yapọ̀ ọlọ́wọ́n ọba ẹnikẹ́ni tó bá wá yapọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba fákọ̀dé bọ́lá dọ̀lá àlà mùbìnà irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ìsọnù tó fojú hàn kọ́lọ́ máa jà sọnù. nínú yàtá máa ṣẹlẹ̀ sí wọn nìyẹn wàkọ́lá ibnu Mas'ud radiyallahu anhu ibnu Mas'ud sọ wípé law taraktum law taraktum ó ní tí ẹ bá lè lọ pàtì súnà òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ẹ̀ sọnù kọ́nà má jẹ́ ká sọnù ẹ bá ti pa súnà òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tì sọnù kọ́nà ọba kó má jẹ́ ká sọnù nínú àwọn aburú àti ìyà tó wà fún gbogbo ẹnikẹ́ni tó bá ń yapa ànábì Muhammad Sọlọ alayhi wa sallam a'mali òun náà ni pé iṣẹ́ ẹrú ẹni bẹ́ẹ̀ tó bá ti ń yapọ̀ ọlọ́wọ́ bá tó jíṣẹ́ iṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ máa bàjẹ́ o kọ́nà bàjẹ́ kíṣẹ́ wá bàjẹ́ kọ́lá nàbí sallallahu alayhi wa sallam anábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé man amila amala laysa alayhi amruna fahuwa raddu anábì sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tí ó ṣe wípé àwa la pa á láṣẹ pé kó ṣiṣẹ́ náà ó níṣẹ́ náà máa bàjẹ́ ọlọ́run máa dá iṣẹ́ náà padà fún ọlọ́run bò kọlọ má ṣe ìgbàṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa níbòmí ọlọ́ọ̀bá sọ fún wa pé yáyú alẹ́dínà amanu àti Allah wa àti rọ̀súlà wà látúbù sí ìlú àmàlàkù ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ tẹ̀lé ọlọ́run ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ ẹ má bá ṣe ara yín jẹ o tẹ ẹ bá ti ń tẹ̀lé tó tó òjíṣẹ́ wa

ọba tó sì ń rí gbogbo tẹ́ ń ṣe ni yáyọ alẹ́dí iná àmọ́nù ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo látàrú fáwọn àsùwátàkùn fáwọkọ̀sọ́ọ̀tì nàbí ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa gbé ohun yín ga lé orí ohun ànábì muhammad sallallahu alayhi wa sallam nígbà bá ń sọ̀rọ̀ ẹ láti dákẹ́ jẹ́jẹ́ tó bá ń ohun yín lè ga ju tiẹ̀ tóhun yín bá ti ga ju tiẹ̀ lóhun yín làwọn èèyàn máa gbọ́ wọn ní gbọ́tà lọ́bì sọlọlọ alaihi ohun tiẹ̀ sì ló yẹ kó lékè torí póhun ẹ̀ ohun tó bá jáde ń bẹ̀ la fẹ́ tẹ̀lé jọmọ. lahu ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ máa pariwo bá lọ́bì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn kan yín ṣe máa pariwo àwọn kan ọlọ́run ní tẹ́ ẹ bá ti ń ṣe báyìí iṣẹ́ yín máa bàjẹ́ o ẹ̀ sì ní mọ̀ pé iṣẹ́ yín ti bàjẹ́ ẹni tó bá jí àfẹ́ẹ̀sìn àwọn tó wà nípò àwọn ànábì ọlọ́wọ́ bá nìyẹn al-ulama warasatul anbiya àwọn àfẹ́ẹ̀sìn láwọn àfáà rere àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́ bá lam yuwarisu di dirham wala dinar ànábì sallallahu alaihi wasallam ó ní kò ń ṣe pé owó ni wọ́n jogún walakin tọ́nà ọba àlékè ọlá fún ànábì sallallahu alaihi ẹnikẹ́ni ọba bá wá fún ọlọ́run ti fún ní tó ga jùlọ má ṣe ṣe ìmọ̀ alálùbáríkà fún ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn aburú òun náà ni wípé iṣẹ́ ẹni á bàjẹ́ kọ́nà má jẹ́ kí iṣẹ́ wa bàjẹ́ nínú ẹ̀ azilatu ìyẹpẹrẹ ìyẹpẹrẹ àti ìkéré èèyàn á di ẹni tí ò tó nǹkan lójú àwọn èèyàn èèyàn á di ẹni yẹpẹrẹ lójú àwọn èèyàn ní ìgbà tá a bá ti máa tẹ̀lé ohun tí ọlọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ wí. kọ́lá nàbí sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí wàjá alazílata wàsọ̀họ́rọ̀ alaman khalafa amri ó ní ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń yapa ọ̀rọ̀ èmi anábì sallallahu alaihi wasallam ọlọ́run ti kọ́ lákọọ́lẹ̀ fún wọn azilata ìyẹpẹrẹ wàsọ̀họ́r àti àìjọ ní àìjọ ju àwọn èèyàn lójú wọn á kéré lójú àwọn èèyàn Umar radiyallahu anhu ó ní nahnu qawmun muzillun ó ní èrí àwa yìí ṣáájú ká tó gba Islam a jẹ́ ìjọ kan tó jẹ́ ní yẹpẹrẹ ìjọ lárúbáwá àwọn èèyàn àázẹ́nà Allahu bil Islam ó ní ọlọ́run bá wá gbé àpọ́nlé fún wa ọlọ́run bu iyì fún wa pẹ̀lú Islam ní ìgbà tí Islam dé ta Islam adìẹ ni abiyì adìẹ tó jẹ́ wípé ta bá kéré ló ń kà àwọn ọ̀tá tí wọ́n pọ̀ jù wá lọ ní bí ọ̀nà mẹ́wàá wọ́n á sì máa bẹ̀rù wa adìẹ tó jẹ́ pé táwọn èèyàn bá gbọ́ ohun wa ẹ̀rù á máa bà wọ́n adìẹ ni àpọ́nlé gbogbo ibi tá a bá ń dé adìẹ táwọn èèyàn wá ń wá káàkiri pé ohun tó ṣẹlẹ̀ yìí tá a bá fẹ́ rí ọ̀nà àbáyọ lórí ẹ̀ àyàfi ká tọ̀ àwọn mùsùlùmí lọ. àázẹ̀nà lọ́hùn bíi islam ọ̀nà ọba pọ́n wálé ó buyì kún wa ó ṣe wálé ní abiyì pẹ̀lú islam. wàkúndàmà ibùtàgọ́ ìnànà ìzàtà fi ghayri ma anzalahu Allahu azallana ó ní ṣùgbọ́n gbogbo bàtà bá ti wá wá iyì àti ẹ̀yẹ lọ sí ibi ohun tó yàtọ̀ sí ohun ọba sọ̀kalẹ̀ tí ń ṣe alukur'an àti sunna anabi sallallahu máa sọ wá di ẹni yẹpẹrẹ wa nahnu al-yawma dhillun tí ẹ bá wò gbèsè ayé àwa mùsùlùmí lẹ́nu ẹ rí ọba adìẹ táwọn èèyàn yẹpẹrẹ adìẹ tí ò ní lójú àwọn èèyàn torí kíni torí àìtẹ̀lé ti tí ń bẹ fún ìmáàmà tẹ̀lé súnú ànábì sallallahu alaihi wasallam àti ìlànà tí ọlọ́wọ́ bá fi rán ittiba'ul hawa òun náà ni ìmáà tẹ̀lé fẹ́nu gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam irú ẹni bí a máa tẹ̀lé fẹ́nu ọlọ́wọ́ bá ní afárọ̀ àyíká mani sákọ̀dà ìlàhàwù hawa ọlọ́wọ́ bá ní ṣe òrí ohun tó wọn mú nífẹ̀ẹ́ nu ohun tẹ́mi ẹ̀ bá ti sọ fún ní ṣe ibi tẹ́mi ẹ̀ bá darí sí òun ni máa ń lọ. fàyílàmì ẹsẹ̀ dìbò ọlọ́run bá sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní fàyílàmì ẹsẹ̀ dìbò lẹ́k ọlọ́run ọba ní tí o bá pè wọ́n tí wọ́n bá ti ẹ̀mí wọn ló ń pa wọ́n láti aburú waman adallu mimman ittaba'a hawahu bighayri huda min Allah ọlọ́run níta lẹni tó fi ń sọnù jùlọ tó dà gẹ́gẹ́ bí ẹni tó ń tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ ìfẹ́ inú rẹ̀ tó yàtọ̀ sí tó yapa tó lọ́ọ́ bá sọ̀kalẹ̀ inna Allaha la yahdil qawma zalimin dájúdájú ọlọ́run ọba kò ní tọ́sọ́nà gbogbo alábòsí ẹni tí bá ti ń tẹ̀lé ìfẹ́ inú alábòsí ni wàlàháwá yahwi sọ̀híbáhu ìlànà ẹ wàá rí ìfẹ́nu jọmọ́ ó máa ń gbé ẹnikẹ́ni tó bá ti jẹ́ onífẹ́nu lọ sínú ni o kọ́lọ̀ kó má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wá wọná fakọ̀dé atúnọ̀lọ́ àìlàlímùmínín lìtẹ́rì kí him àlàháwà ọ̀nà ọba àlékí ọlá ó sì ti yin àwọn onígbàgbọ́ òdodo látara pé wọ́n máa ń jìnà sí ìfẹ́ ọ̀nà ọba ní wa amma man khafa maqama wà náà nafsa anil ọ̀nà òní ẹ̀rí ẹnikẹ́ni tó bá jẹ́ pé lati ń páyà láti dìde dúró wájú ọlọ́wọ́ ọba rẹ̀ ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ látara ìpáyà ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ yìí wà náà hàn hawa ó wá ń kọ̀ fún ẹ̀mí ara rẹ̀ kúrò níbi ìfẹ́nu fa inna li jannata hiya al ma'wa ọlọ́run ní ibùdé sí irú ẹni bẹ́ẹ̀ tá a máa jẹ́ ilé fún òun náà ní kọlọ ọba àníkí ọlá kó má ṣe ṣe wá ní ọmọ àlùjọ náà wà má zákàrọ̀ lọ́hùn hawa fi kìtàbíhi ilà ẹ wá rí ìfẹ́ ẹnu tẹ rí ọ̀nà dárúkọ ẹnu alukur'an gẹ́gẹ́ bí ìkọ́nú àwọn àyímọ̀ ṣe sọ ó ní àyàfi kó jẹ́ pé bu ẹnu àtẹ́lù gbogbo ti ń sọ̀rọ̀ pa àfẹ́ ẹnu máa ń bu ẹnu àtẹ́lù ni nínú aburú tó wà Muhammad sallallahu alayhi wa sallam intifa islam amman khalafa an-nabi sallallahu alayhi wa sallam òun náà ni pé ẹnikẹ́ni tó bá ti ń yapa ànábì sallallahu alayhi wa sallam ìsìláàmù a máa bọ́ fún irú ẹni bẹ́ẹ̀ a máa kúrò ní ipò mùsùlùmí kọ́nà ọba kó má jẹ́ ká kú ní kèfèrí ọlọ́run sì ní ya ayyuha alladhina amanu taqullah ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ páyọ lọ́ọba wala tamutunna illa wa antum muslimun ẹ̀ sì gbọ́dọ̀ kú àyàfi kẹ́ mùsùlùmí àyàfi kẹ́ mùsùlùmí kọ́lá nàbí sallallahu alaihi wasallam faman raghiba an sunnati falaysa minni ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá ti gún rí kúrò níbi ojú ọ̀nà èmi ànábì sallallahu alaihi wasallam níbi sunna èmi níbi ohun tí mo mú wá ànábì ní kò ń ṣe ara mi ẹnikẹ́ni tí ò bá ti ti ń ṣe ara ànábì muhammad sallallahu alaihi wasallam talento wa fẹ́ wa sunnatu an islam àti pé súnà tẹ̀rí náà òun náà ni islam gẹ́gẹ́ bí kan nínú àwọn àhímọ̀ ṣe sọ eléyìí jẹ́ nínú àwọn aburú tó tún wà fún ìmáyapa nọ́bí muhammad sallallahu alaihi wasallam wa min al-uquba nínú àwọn aburú àti ìjẹyà tó wà fún ẹnikẹ́ni tó bá ń yapa nọ́bí wa muhammad sallallahu alaihi wasallam mukhalafatu amrihi tariqul kuffar ìmá yapọ̀ ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam ojú ọ̀nà àwọn kèfèrí ni ọlọ́ọ̀bá àlékè ọlá sọ fún wa wípé kúl ati'u Allaha war rasul ọlọ́ọ̀bá ní ìrí ànábì sallallahu alaihi wasallam bá mi sọ fáwọn èèyàn pé ẹ máa tẹ̀lé ọlọ́run war rasul ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ fa in tawallaw tí ẹ bá wá yírí padà tẹ bá ṣẹ́rí padà kúrò níbi máa tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ fa inna Allaha

nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó pe àwọn mùsùlùmí pé kí wọ́n ká lọ sójú ogun àwọn tó jẹ́ mùnáfìkì wọ́n wà wá wí wọ́n mú ìdíwá tí wọn ò fi nílé lọ ó wà nú wọn ẹni tó sọ pé ìrì òjíṣẹ́ ọlọ́run ọba inú ilé mi kò dúró déédéé tí n bá ní mo lọ báyìí báyìí á ṣẹlẹ̀ ẹlòmíì amúwá ara ọmọ mi ò yá igbá ń ṣe mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba wa sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní fariha al-mukhallafuna bí maq'adihim khilafa rasulillah ọlọ́run ní orí àwọn tí wọ́n ń yakò òjíṣẹ́ ọlọ́wọ́ ba wọ́n ń dunnú pẹ̀lú ìjókòó sílé wọn wakarihu ayujahidu bí amuwalihim wa anfusihim fi sabilillah wọ́n sì kórira wípé kí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́wọ́ ba pẹ̀lú owó tọ́lọ́wọ́ fún wọn àti ẹ̀mí tí ọlọ́wọ́ bá àlékè ọlá fún wọn waqalu la tunfiqu fil har wọ́n wá máa sọ fáwọn èèyàn pé à ah, ẹ gbọ́dọ̀ náwó yín o àsìkò táwa àsìkò oru ni ẹ má lọ sójú ọ̀nà náà ọba láti lọ jagun torí pé ooru mú ọlọ́run bá wá ní kí sọ fún wọn pé kò náàrú jahannama ashaddu harra ọlọ́run ní ìrè òjíṣẹ́ ọlọ́run sọ fún wọn pé ṣe rí jahannama iná jahannama gbígbóná rẹ̀ ó le koko ju gbígbóná ti ilé ayé tẹ̀ ń sá fún ilọ́ láòkáànù yafkohun tí wọ́n bá jẹ́ ti ó gbọ́ àgbọ́yé wáàbí ibáàbí okóòbàtì mọ̀kànláfàtì amúrihì sallallahu alaihi wasallam eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ìjìyà tí ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá ń yapa nọ́bí wa muhammad sallallahu alaihi wasallam wa aleikum bí tibáì amúrihì sallallahu alaihi wasallam ó di ọwọ́ ẹnì wa ká gbìyànjú ká máa gbìyànjú láti tẹ̀lé òfin ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa mukhalafatu ma yukhalifu hadihi ká sì gbìyànjú láti máa yapa gbogbo tó bá yapa ànábì sallallahu alayhi wa sallam wa ma atakumur rasulu fakhuduhu wa ma nahakum anhu fantahu ọlọ́ọ̀bá ń pa wá láṣẹ pé gbogbo tá ànábì bá fún yín ẹgbàmú àti pé tí ànábì bá kọ̀ fún yín ọlọ́ọ̀ba ní kẹ́ jìnnà sí i wattaqullah ọlọ́run ní ẹ páyọ ọlọ́ọ̀ba inna Allaha shadidul iqab ọlọ́run ní ẹ lọ́mọ wípé ìyà ọlọ́run ọba ìyà tí ó gbópọn ni o. wálíyàwó tí ẹ bá wòye lẹ́ni ra'ayna athara mukhalafati mukhalafati amrihi sallallahu alayhi wa sallam a eléyìí ó ti kún láàrin wa ní àpèjúwe tó pọ̀ rẹpẹtẹ mimboodi abiná ilẹ̀ umma andinihim alhanif ẹ̀rí páwọn mùsùlùmí látara àmà yapa nọ́bì sallallahu alaihi wasallam ó ti di wípé wọ́n jìnà sí ẹ̀sìn wọn àti pé ìjìnà sí súnà ànọ́bì wa muhammad sallallahu alaihi wasallam ó ti ṣe sábà bí orí ibú fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó pọ̀ orílẹ̀ ayé tá ń gbélé ní gbogbo ilé kókó látara wípa ìyàpò òjíṣẹ́ ọlọ́run gbogbo bàtà bá sì ti ń yakò jíṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ni wa ni ọ̀tún mọ̀ọ́dínà ọlọ́run ni tẹ́ bá ti gbé ìyapa àṣẹ ọlọ́run ọba dé àwa náà gbé ìyàdé kọ́nà kó má jẹ nìkankan wa níyà aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. As for the summary of the khutbah, the topic of our discourse today is what are the evils of disobeying the Prophet sallallahu alaihi wasallam. In some of our previous uh, sermons, we made mention the importance of holding to the sunnah of the Prophet sallallahu alaihi wasallam, the importance of practicing the sunnah and the guide of the Prophet sallallahu alaihi wasallam Today, the topic of our discussion is what are the evils of not following the Prophet sallallahu wasallam. We mentioned about eight of these. The first is that whoever does not follow the Prophet sallallahu wasallam, Allah has promised calamity, fitna for such a person, and He has promised them severe punishment. When Allah says, subhanahu wa ta'ala, that whoever disobey the Prophet sallallahu alaihi wasallam فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ Allah says they should be careful those that go against the wishes and the commands of the Prophet that the calamity of Allah should befall them they should be wary of this they should be afraid of the calamity of Allah and the severe punishment of Almighty Allah this is one of the uquba one of the punishments for disobeying the Prophet sallallahu alaihi wasallam. Part of it is misguidance. Inna khairul hadi hadi Muhammad sallallahu alaihi wasallam. The best of instructions, the best way is the way of the Prophet sallallahu alaihi wasallam. Wa sharrul umuri muhdathatuha and the most evil of ways is what contradicts the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Whoever does not follow the Prophet is misguided aláṣẹ́sì wa man ya'si Allaha wa rasulahu faqad dhalla dhalalan mubina whoever disobeys Allah and his messenger has gone astray we pray to Almighty Allah to guide every one of us part of it is hubutul amal destruction of our deeds whoever does not follow the prophet Allah will not accept his deed the prophet sallallahu alaihi wasallam says man amila amala laysa alayhi amruna fahuwa raddu whoever performs an action in this religion and that action has not been commanded by the prophet sallallahu alaihi wasallam not commanded in the book of Allah fahuwa raddu such deed will be rejected that is Allah will not accept it then what is the benefit of action which which is not accepted in the sermon last week we made mention of uh, the conditions that will make our deed to be accepted And we say the first of them is ikhlas, sincerity. That is, the deed should be done for Allah alone. The second aspect is al-muwafaqa, to be in line with the instruction of Allah and the instruction of the Prophet. Sonu kama aitumuni usalli, pray the way you have seen me pray. You want to observe your salat, you should observe the salat the way the Prophet did. For instance, you want to pray to Almighty Allah, and prayer is prescribed. Allah commanded us to pray. Your zuhr, when you pray it eight raka, Allah will not accept it because that goes against the instruction of the Prophet sallallahu alaihi wasallam who has commanded that we should pray our zuhr our asri in four raka. so this is another reason why we should not disobey the prophet sallallahu alaihi wasallam another reason is what ittiba'ul hawa following the which the the whims and caprices that is following our own desires and Allah has praised the believers that wa amma man khafa maqama rabbihi wa naha nafsa 'anil hawa as for those who fear their Lord and fear that they are going to stand before Allah on the day of judgment wa naha nafsa 'anil hawa and they forbid themselves from following their souls, for, from following their heart. There is a statement that says that a time, sa'a liqalibika wa sa'a lillah. You should leave a time for yourself and a time for Allah. No, all your time should be devoted to Almighty Allah. All your actions should be devoted to Almighty Allah. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. It is a command Allah says, says to the prophet, Qul, say, Inna salati, surely my prayer, wa nusuki, my sacrifice, wa mamati, wa mahyaya, my death and my living, lillahi rabbil alamin. All is for Allah alone. All our actions should be performed for Allah and in accordance with the description of the prophet sallallahu alayhi wa sallam. And one of it is uh, intifa'ul Islam following our souls and disobeying the prophet will make us non-believers. The Prophet sallallahu alaihi wasallam says, Man raghiba an sunnati, whoever does not like my sunnah, whoever hates my sunnah, falaysa minni, is not among my followers. And you cannot be a Muslim except by following Allah and his messenger. Then the Prophet says, whoever abandon my sunnah, sunnati any of my sunnah if you hate any of the sunnah of the prophet sallallahu alaihi wasallam you are not a muslim even though you cannot do it you should love you should love it you should not hate it hating an aspect of the deen is hating the deen kulli so when you accept Allah as your lord you should always also accept the prophet sallallahu alaihi wasallam as your messenger and the implication of accepting the Prophet sallallahu alaihi wasallam as the messenger means to ta'atuhu fima amara is to follow the Prophet sallallahu alaihi wasallam whenever he commands. wastinabu ma naha anhu wa zajara and to leave away whatever the Prophet sallallahu alaihi wasallam forbids. wa alla yu'badu Allah illa bima amara and for you not to worship Allah except through what the Prophet sallallahu alaihi wasallam has brought to you. So the prophet is the means, is the medium between you and Allah subhanahu wa ta'ala. You cannot get to Allah except by following the practice and the way of the prophet sallallahu alayhi wa sallam. I will mention that whoever disobey the prophet sallallahu alayhi wa sallam is going to end up his life in hellfire. As Allah has mentioned in various verses of the Quran. We pray to Almighty Allah to accept the just concluded sermon as act of worship. قوموا لصلاتكم يرحمكم الله تعالى